Ẹ káàbọ̀ padà nínú fídíò yìí n ó máa ṣàlàyé òfin tó dìrọ̀ mọ́ salt tó o bá gbàgbé nínú fídíò tó kọjá mo ṣàlàyé fún wa àwọn ìyàtọ̀ tí ó wà láàrin rational number àti irrational number tó o bá gbàgbé mo sọ pé àwọn méjèèjì lè wà ní ipò radical kí ni à ń pè ní radical radical ni àwọn nọ́m àwọn tó bá wà ní ní root báyìí bóyá square root ni o cube root ni àbí false root so tó bá ní nọ́mbà kan nínú radical nọ́mbà òun lè jẹ́ rational number tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé a rẹ that is nọ́mbà ń bẹnu kí ni o so nọ́mbà òun tó bá jẹ́ pé a rẹ bá jẹ́ kí ni tí rẹ bá jẹ́ perfect square kí ni à ń pè ní perfect square nọ́mbà tó yẹ kí o lè wá square root wọn òrí as radical yìí yóò máa jẹ́ irrational number bákan náà ẹ̀wẹ̀ tó bá jẹ́ pé a rẹ tí a rẹ tí ó bá jẹ́ o tí ó bá perfect square tó ti yé wa báyẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní root twenty five root twenty five mi rational number ni ó máa jẹ́ torí mo lè wá mo lè wá tí ó wà nínú radical yìí ó rí pé five ni ó máa jẹ́ àbí so ó rí pé five mo lè kọ as rational number ò ríru sí rí bákan náà wẹ̀ o ò lè mọ ohun tó jẹ́ tó yóò lè fún ọ ní kíni o a single fraction tàbí kíni o tàbí fraction tó dá dúró àbí decimal tó dá dúró á jẹ́ sí pé wọ́n máa jẹ́ kíni irrational number. Ǹjẹ́ tí eléyìí bá yé wa nínú fídíò yìí màá máa sọ àwọn òfin tó dìrọ̀ mọ́ sword kí àlàyé mi kó lè jẹ́ pé ó yé wa yékè ẹ jẹ́ ń fún wa ní àpẹẹrẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé n bá ní a tó jẹ́ nine so tí b mi tó dẹ̀ sì jẹ́ kíni o tí mi tó jẹ́ sixteen ó yá ó di pé ká pé n bá ní square root of nine times square root of sixteen kí ni ó jẹ́ sọ pé square root of nine mi three ni o times square root of sixteen tóun jẹ́ four ó rí i pé kí ni ó fún mi o yóò máa fún mi ní twelve ó ó rí pé níbí báyìí mo ṣe àwọn rádíkà un lọ́yọ kọ̀ọ̀kan ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn nọ́mbà tó wà nínú rádíkà un wá bó wá ní ká pé mo bá gbé wọn papọ̀ tí mo sì multiply wọn bákan náà ẹ̀wẹ̀ bóyá tí n bá ní square root of nine times sixteen ó rí i pé square root of nine times sixteen sixteen times nine one forty four ni ọmọ ọ̀jẹ̀ yọ kí ni wá ní square root of one forty four wọ́n mọ̀ fún mi ní twelve so ti yí bàbá yẹn ó rí i pé nǹkan kan náà ló fún wa a já sí pé tí n bá fẹ́ dára mi láàmú n tí òfin alákọ̀ọ́kọ́ ń sọ fún mi ni pé kí ni o tó o bá ní square root of a tó wá multiply pẹ̀lú square root of b kò nídìí kan dára rẹ láàmú tí ó fún ọ ní kí ni o square root of ab àlàyé òfin ni pé tó o bá ní root five times root three a já sí pé ó fún ọ ní kí ni o square root of five times three tí ń ṣe kí ni square root of fifteen tí ń ṣe square root of fifteen ǹjẹ́ tí eléyìí bá yé nínú òfin alákọ̀ọ́kọ́ yìí a já sí pé tí n bá ní kí ni square root of nine times square root of nine kọ́ mọ̀ pé pẹ̀lú òfin yóò máa jẹ́ square root of nine times nine tí í ṣe square root of eighty-one àbí so dẹ̀ mọ̀ pé square root of eighty-one mi kí ni ó máa jẹ́ o yóò máa jẹ́ nine so tí a bá square root of eighty-one máa jẹ́ nine a já sí pé tófin yìí ń sọ ni pé tó bá jẹ́ pé nọ́mbà kan náà ló wà nínú radical tí wọ́n á multiply pẹ̀lú ara wọn kò nídìí kẹ́ dára mi láàmú nọ́mbà tó wà nínú radical ní ọkọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní square root of a times square root of a ajá sí pé ọmọ fún mi ní a ajá sí pé ọmọ fún mi ní a eléyìí ni òfin ẹlẹ́ẹ̀kejì orí òfin ẹlẹ́ẹ̀kẹta bákan náà wẹ̀ jẹ́ tún gbé wá pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú tó rí square root of nine divided by square root of sixteen ó di pé division leléyìí àwọn radical òun sì dá dúró so pé square root of nine mi of máa fún mi three divided by square root of sixteen òun of máa fún mi ní kíni four ajá sí bí ọmọ jẹ three over four àbí bó wàá ní ká pé n pa àwọn nọ́mbà méjì papọ̀ nínú radical ó di pélé over sixteen àbí so ó sì lè ṣe kíni kò lè fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan square root of nine divided by square root of sixteen kí square root of nine ọmọ fún mi three square root of sixteen kan four ó di pé kankan náà ló fún wa

Divide by square root of four pẹ̀lú òfin yẹn ajá sí pé mo ní square root of five over four ajá sí pé mo ní square root of five over four ìjẹ́ tí eléyìí bá yé wa bó wá ní ìjẹ́ àwọn òfin yìí só ṣiṣẹ́ fún addition tí a mọ̀ sí ìròpọ̀ bó ní ṣe tí bá ní square root of nine mi ti bá rò pọ̀ mọ́ square root of sixteen tí mo lè sọ pé yóò mọ fún mi ní square root of nine plus sixteen kò rí bẹ́ẹ̀ o irọ́ ni o wọ́n já ṣe wò ó rí i pé square root of nine mi a ní yóò mọ three square root of sixteen mi yóò mọ four àbí ilé yóò mọ seven àbí ó rí i pé tó bá sí léyìí nine plus sixteen yóò jẹ́ twenty five àbí kí ni square root of twenty five yóò jẹ́ five jẹ́ seven tó dọ́gba pẹ̀lú five bí irọ́ lásán ni so ajá sí pé square root of nine mi square root of a plus square root of b yóò mọ fún mi ní kíni o square kò ní mọ fún mi ní square root of a plus b kò ní mọ fún mi bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá fún mi ìgbà tọ́mọ ro sọ́ọ̀dì méjì papọ̀ rádíkà méjì papọ̀ nígbà tó bá jẹ́ pé kí ni o rádíkà kọ̀ọ̀kan náà wọ́n ní tó bá jẹ́ pé rádíkà kan náà wọ́n ní ajá sí pọ́ọ̀mọ ro coefficient wọn papọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní square root of five plus three root five ó rí i pé ìtumọ̀ eléyìí ni pé root five kan root five mẹ́ta bí ká ní pẹ́ẹ̀nì kan àti pẹ́ẹ̀n mẹ́ta mélòó ni yóò mọ jẹ́ yóò mọ jẹ́ pẹ́ẹ̀nì mẹ́rin so eléyìí ó máa four root five a já sí pé tí n bá ní x root a plus y root a so yóò máa fún mi ní kíni o x plus y root a so a já sí pé ìgbà tí mo ro radical papọ̀ òun náà tí mo ro coefficient radical pọ̀ òun náà ni ìgbà tó bá jẹ́ pé radical kan náà ni wọ́n ní vector ẹgbẹ́ radical wọn ò papọ̀ èdè wọn papọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fún ìyọkúrò bákan náà root a rẹ minus root b rẹ òun náà ni mo fún mi ní kíni o root a minus b kò ní mọ jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ́ dàrú o lè ni square root of nine mi minus square root of sixteen ó rí i pé kò ní pẹ̀lú square root of nine minus sixteen já ṣe wo kí ni square root of nine mi ó jẹ́ three àbí minus four ó rí i pé lè ọmọ fún mi ní minus one àbí ó rí i pé square root of nine minus sixteen yóò jẹ́ square eh, minus what yóò máa jẹ́ minus seven ìjẹ́ sọ wọ́n dọ́gba bí so ó rí i pé wọn ò so ó rí i pé minus one dọ́gba pẹ̀lú minus seven ajá sí pé kí ni o méjèèjì ò ní máa ṣe kí ni kò ní máa jọra wọn so méjèèjì yìí kò ní máa jọra wọn ìjẹ́ tí eléyìí bá yé wa o tún lè mọ yọ kúrò n máa yọ kúrò ní òun náà ni tí rádíkà wọn bá papọ̀ tí coefficient wọn tó wá sọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní square root of a or sọ pé seven root a minus five root a òun náà ni pé kí ni o root a méje minus root a márùn ó rí i pé two ni ó máa fún mi two root a ó dà gẹ́gẹ́ bí kí n sọ pé pẹ́ẹ̀nì méje àti kí ni o àti pẹ́ẹ̀nì márùn-ún yé ó rí i pé méjì ni ó máa jẹ́ so ohun tó lóun sọ ni pé má dàá rẹ láàmú tá a bá ní x root a minus y root a ò ní máa dára láàmú kí ni ó máa jẹ́ x minus y root a eléyìí ni àwọn òfin tá a máa lò nínú àwọn fídíò ìtẹ̀síwájú ṣùgbọ́n tó o bá gbàgbé jẹ́ kí n rán ọ létí ó rí pé nínú àwọn òfin tí mo kọ alákọ̀ọ́kọ́ nínú wọn òun náà ni pé kí ni tó o bá ní square root of a times square root of b so òun ni pé má dàá rẹ láàmú kí ni ó máa fún mi o square root of a b. àbí so ẹlẹ́ẹ̀kejì ni pé square root of a times square root of a ńkọ́ wọ́n mọ̀ fún mi ní kíni o a wọ́n bá multiply radical kan náà pẹ̀lú ra wọn so yóò mọ̀ fún ọ ní ti bẹ́nu radical ẹlẹ́ẹ̀kẹta ni pé tó bá ní square root of a divided by square root of b òun náà ni pé kíni o yóò mọ̀ jẹ́ square root of a divided by b ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹlẹ́ẹ̀kẹrin ni pé mọ́dà rẹ láàmú Àròpọ̀ rádíkà méjì kò ní mọ papọ̀ mọ́ rádíkà ìròpọ̀ wọn ṣó ti yé wa báyẹn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni eléyìí ṣiṣẹ́ kíni ó ṣiṣẹ́ fún yọkúrò bákan náà so eléyìí ò ní mọ papọ̀ mọ́ a minus b ṣùgbọ́n ìgbà tó mọ rò tàbí ọmọ yọ òun náà ni pé tó bá ní rádíkà kan náà ṣùgbọ́n coefficient wọn sọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní s root a Tí n bá ní x root a plus y root a eléyìí ó máa jẹ́ kí ni x plus y root a. Bákan náà tí n bá ní x root a minus y root a òhun náà máa jẹ́ kí ni x minus y root a. N téléyìí ń tọ́ka sí ni pé kí ni ó dà bí ní pẹ́ẹ̀nì kan so àti pẹ́ẹ̀nì mìíràn kó wá yọ wọ́n sí kí ni kó yọ wọ́n kúnra wọn. Ǹjẹ́ tí eléyìí bá yé wa mò ń gbà níyànjú láti di àwọn òfin yìí mọ́wọ́ òun ni a máa lò nínú àwọn fídíò tó ń bọ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa mò ń rọ̀ ọ́ láti láìkì kó dẹ̀ sọ̀scribe sí orí ìkànnì mi kó dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú títí tí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.